adúpẹ́ fún àwọn àpáwà tí wọ́n ti ń bá wọn ṣàlàyé síra sùúrù sàlátà látàrí náà ti ṣàlàyé fún wa kọlọmọta jẹ́ kí agbọ́yé kọlọmọta kí àlejò wọ́n ti ṣàlàyé àdídẹ ẹlẹ́kẹta nínú àgbàrún ti ìmáàmù Nawawi àlàyé tí wọ́n ṣe fún wa ó kún púpọ̀ kọlọmọta mẹ́kọ àpèjúwe jẹ́ mú wálẹ̀ kan nípa èrò kíkí wàlá ìmọ̀lẹ́lu rẹ̀ láìpẹ́ yìí mo kírun áfíríkà lọ́fíìsì ìjọ kan ẹ̀mú mọ́tàláṣí ọ́fíìsì wà fún àjòkò mo wọ ẹ̀yìn báyìí mo rí arákùnrin kan ní kírun lọ ọwọ́ rẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá àwọn ẹ̀ka rẹ̀ yéèdì ti bọ̀nú imú rẹ̀ wọ́n àbíkè ti bẹ̀rẹ̀ ẹ̀rù ni àti ó ti bẹ̀rẹ̀ ẹ̀rù yóò tún wó kè báyìí yóò tún wọ yóò kàn tún máa ti àwọn ọwọ́ rẹ̀ máa ti bọnu imú méjèèjì ẹni tó sí mi mo tún pè pé ẹni ẹwọ ẹni tuntun náà ṣé èrò náà ní eléyìí ò kírun ẹni àbíkẹ́ dúró dé ìkẹ́ ṣàlàyé fún tó bá ti kírun rẹ̀ tán kí ẹ ṣe àlàyé fún pé irú òun bá ń ìṣe ìmú tí ó ìdí ṣàlàyé nínà òun gangan fáà náà ló ti ní á kí n lọ tún kí wọn ẹ tó ẹ má jù lọ tún kí kẹ tó tún kí ẹ gbá láyé dáadáa kẹ ti lè kí bó ti tó àti bí òkè yẹ. tó táwọn náà bá dúró àwọn èèyàn báyìí ká máa gbìyànjú ká máa ṣàlàyé fún wọn ká sì tún ìrun ti ẹnì kọ̀ọ̀kan wa náà ká tún ṣe kí ọlọ́run bá san àbáwọn náà ní ẹ̀sán tó pọ̀. àwọn ìbéèrè àárín ti béèrè lọ́dọ̀ ẹ̀yìn ìyá wa. nísìnyí báyìí ìbéèrè alákọ̀ọ́kọ́ tó wà níbi fẹ́ bi fún apá wa nípa ọ̀rọ̀ súnfí súnfí súnfí ń dá wàhálà rẹ̀ nínú ìlú àwọn èèyàn rò pé ah, ẹ̀ẹ́dà àwọn mi oṣù náà kí ni ti ń jẹ́ ṣé ni wọ́n ń pè kùbùrà tó afẹ́kẹ́ bá wà dìmáìn sùfì àti kílẹ̀ rí níbi sùfì tẹ̀ fi sọ pé sùfì ò dá kò ṣàtúnkọ. والصلاة والسلام nípa ìbéèrè tí níbi ìrètí nípa ọ̀rọ̀ súnfí gbogbo nǹkan tí àwọn súnfí ti pátá tí wọ́n ní àwọn afáàsùn náà wọ́n kàn ní ẹ̀mọ́ rẹ̀ àfijọ́ àníbà Muhammad látàyé àníbà sallallahu alaihi wa sallam lọ́nà tí wọ́n kàn dẹ́ mu àwọn irú àwọn akáwọn yìí ti ṣe kò ṣeé ṣú láti wà nábì o àmọ́ àwọn kan bẹ jẹ́ pé àwọn yìí ti ṣe lónìí àwọn àti pé ara àwọn tó fẹ́ ṣe bẹ́ẹ̀ láti àwọn sàhábà sanabi kàn dẹ́ pẹ̀lú pẹ̀lú àbúrò sọ̀rọ̀ yìí àbí sọ̀hẹ́ ó tó ń ta mọ́tàlásí lọ́jọ́ kan kálukú wọlé ìrìn wọlé kálukú wọlé ìrìn wọlé àníbá ní káló ló ti àyè wọ́n ní àbí sọ̀hẹ́ ẹni ó kó mọ́rùn kó jòkó àǹfààní àyẹ́sẹ̀ ọ̀rọ̀ ẹ̀yẹ̀wò yẹ̀sù wọ́n láwọn náà ti bí àmọ́ ìgbọ́dọ̀ wọn ni pé òun gbá wọn kọ ìmẹ̀lì àwọn ìgbọ́dọ̀ ti ń gbà yìí àwọn onídùúró ní tẹ́ṣẹ̀tẹ̀ àrọ́rọ̀ fi ṣàmù kọ́dà bó bá fẹ́ gbàwẹ̀ tó wà dúró òun ò ní dúró lábẹ́ ẹ̀kọ́ níbi òòrùn ló ti dúró. àníbi tó bá máa wọ rúùmù àníbà tako àbúsọ ẹ̀ ẹ bá fara rẹ̀ fàlìyẹ́ yìí ẹni kó lọ jókòó fàlìyẹ́ tẹ́lẹ̀ ẹni kó mọ́jú òkè yìí wọ́n lè fi mọ̀ sóun mọ̀ wọn ẹni kò bá àwẹ̀ tí ń gbà bá wọn. sùdẹ́sẹ̀ alẹ́ ìlú ìgbà tí ń tẹ̀ yìí ó takò nǹkan tó mú wá wọn ti kọ̀dé ẹ̀mọ̀ síkájú òní pọ́blẹ́mù ní pọ̀ kéèyàn tó ń pèsè pé báyìí báwo fẹ́ ṣe lọ́ọ̀ ànábì òbí òbí ṣe lọ́ọ̀ kọ́lá náà sábà náà Abdullahi mọ̀sánọ́t àwọn tí wọ́n ń ṣe ní tó fẹ́ jọ sáré àlẹ́ tí wọ́n ti mọ́sálásí tẹ́sí láìláìlá jẹ́ wọn àti àtàkùn wọn àtàwọn sọ́ábà tí wọ́n fẹ́ máa ń sáré lọ. so súfì ẹ̀sìn kan so yẹ ló fà fáwọn afá súnà tí àwọn àti ń takò sísí àwọn oníṣúfì gbogbo bídíà náà ni ọ̀dà kò sí bídíà tó náà sára àwọn bídíà burú ju àwọn lọ àwọn bídíà tó ń bẹ ogun ẹ̀ jáde fóònù náà àwọn bídíà tó ń bẹ ogun ẹ̀ jáde ẹni bá ṣe bídíà tó gbé jáde fóònù náà irú ẹni báyìí àti ìgbésẹ̀ bíi kámánì máa ń lò sí tẹ̀ntẹ́ sí yẹtẹ́wò sí tẹ̀yẹ̀pẹ̀ àlékún lẹ́yìn rẹ̀ àbí ẹni tó ní àgbẹ̀ ọkàn pé gbogbo nǹkan lọ́lọ́run gẹ́gẹ́ báwọn ẹ̀sùn títí máa ń sọ ẹni yẹn náà lè kí o lẹ́yìn rẹ̀ bọ̀dẹ́gbẹ́ tó ń ṣe bídíà mọ̀lúdì nípa tẹ̀sùbá irú àwọn báyìí a lè o lẹ́yìn wọn nítorí pé àwọn bídíà yóò gbé e jáde kó ní Islam ẹni bá sọ pé àwọn bídíà báyìí gbé e jáde kó ní Islam ẹni yóò kí sí alùsùnà ó ti di kàwárí jùlọ torí pé bídíà yìí kò sọ̀rọ̀ والله تعالى أعلم صواب nínú àwọn question tó tún wà níbi ó ní pé wọ́n ní pé èèyàn àwọn ológun nínú society nísìnyí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fi pàtì àwọn èèyàn wọ́n fi ń sóògùn ẹni tí ó bá kú lórí islam tó sì kú kú dáadáa lórí islam táwa náà sì mọ lórí ayé tọ́lọ̀ náà ti gbà ní ẹ̀rú kọ́ á jẹ pé bá ti wéyàn báyìí wọ́n á fi sí òun ǹjẹ́ ó lè sọ ẹnìyẹn di kèfèrí àbí kó sọ di ẹni tí ò ní wà lójẹ́ náà. gẹ́gẹ́ bí àwùjọ tí wàá ṣe rí lónìí ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan fi páàtì àwọn èèyàn tó fi ń ṣe ògùn sábàáyé tó dúró dáadáa tó dédédé bí ẹ̀sìn rẹ̀ táwọn bá ti rú ẹni bẹ́ẹ̀ tí wọ́n fi ṣe nǹkan ṣé ó lè ní ó lè ní ìlapa lára òkú yìí kò ní ìlapa lórí ẹ̀ kò lè ní odò ọmọ náà kò ní ìlapa lórí ara ẹni tí ó ṣe olólùkàpá lórí ẹ̀ ọlọ́run ká lára wọ́n ní ṣé obìnrin tó fẹ́ ṣerú tó lè lo ribbon láti fi beautify ara rẹ̀. Láti ẹ̀dá jẹ́ àwọn bí attachment ìjọba. Obìnrin tí ó fẹ́ ṣerun lóge ẹ̀dá kọjá gbọ́rọ̀ wọ́n tó bá ti sọ jáde ní ẹ̀ ṣé báyìí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ yìí máa ń gbọ́rọ̀. Obìnrin tí ó fẹ́ ṣerun rẹ̀ lóge lára ètò lẹ́tọ̀ fúnbìnrin ló wà kó soge pẹ̀lú rẹ̀ àmọ́ tó bá ti di pé àwọn àfi nǹkan kún irun Islam ò fẹ́ gbogbo nǹkan pátá àlebi kírun kò bá jẹ rọ́bà kò bá jẹ òwú ayé fi nǹkan kún un tí ìfà rẹ̀ bá bímọ tí o bá ti ní ohun tó pọ̀ wà gbọ́dọ̀ fi nǹkan kún a máa bá tá kókó báyìí tóbi ní tóbi sùpọ̀ ni sùpọ̀ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kó bẹ̀rẹ̀ mùsùlùmí. Allahu ta'ala alam wọ́n pè é ṣé obìnrin tó fẹ́ ṣe àlùwàlá ṣé dandan ni fún un láti kọ́ bá àwọn tó jẹ́ òwò lára rẹ̀. wọ́n ní obìnrin tó fẹ́ ṣe àlùwàlá nígbà tó fẹ́ ṣàlùwàlá yìí ṣé kó tó ṣàlùwàlá ó gbọ́dọ̀ kọ́ bá òwò rẹ̀ ni kì í ṣe dandan fún un lápèjúwe ó fẹ́ ṣàlùwàlá ní balùwẹ̀ rẹ̀ àbí nu yàrá wọn tí ò sí àjèjì mẹ́ẹ̀ sùkúrú àwọn náà kó tó máa lo jáàbù kó ṣe dandan fún lé àyàfi tó yẹ pé ó wà ní gbangba ṣá tó yẹ pé àwọn yẹn lè máa àwọn yẹn rí ìgbà yẹn ni ó lè kọ́ fara rẹ̀ wọ́n yà pé ibi tó wà ibi tó pamọ́ ni kì í ṣe dandan fún ta'ala a'lam bissawab. oníbèrè ni kí ni ìdájọ́ píkṣọ̀ yíyà nínú Islam? àti ma fi aṣọ tí píkṣọ bá wà ní ara rẹ̀ láti máa fi kírun àbí tí aṣọ tí yẹn bá wọ̀ tí píkṣọ bá wà ń bẹ̀ tí yẹn lè wọ aṣọ míì tó plain lé lérí láti fi kírun. wọ́n ní kí ni ìdájọ́ píkṣọ nínú Islam haramu ni pẹ̀lú àdìsí Ànábì sallallahu ó ní innal malaika lájọ́ àwọn màláíkà la tadkhulu baytan. wọn ò ní wọ èyíkéyìí ilé tí ìṣòro tí píkítọ̀ bá wà so haram ní píkítọ̀ sáàlì máa wọ̀ aṣọ bá ní bá ní ni àlè máa wọ ní so káyọ̀ pé sáàlì fi kírun eléwèé ṣe béèrè alọ́ọ̀gbọ́dọ̀ wọ nǹkan ọdún àbẹ̀kọ́ fi kírun so kìí ṣe béèrè lójú tèmi píkítọ̀ gbọ́dọ̀ wà nílé rẹ aṣọ tó wá ní kásìmọ̀ á béèrè pé ṣé wàá sọ báyìí sáré fi kírun so kò kò dá sí ẹ̀ máa wọ kírun wallahu ta'ala àìlàmì sọ̀wọ́. a ní kí ni ó kọ síra àbọ̀sọ̀rọ̀ ní ìjẹta kọlẹ́sìn tó sọ̀rọ̀ lórí ìkúnlẹ̀ orí tá a máa fẹ́ ra. ó kọ ìdájọ́ ìmọ̀ tẹ̀ fún yàn àdàdọ́rù kìtàgbé wa sùn náà so ó ní ó kọ rẹ̀ but ìgbà tí wọ́n á translate ẹ̀ ní ìmọ̀ orúkọ tí wọ́n fún un but tábà ti béèrè ní ẹ̀hẹ́n inshallah wọ́n náà wá wádìí so ẹ bá dé nígbà yóò rí náà. oníbèrè yìí ni ṣé èèyàn lè fi ọṣẹ sí irun ọṣẹ táwọn obìnrin mú. Ah, kéèyàn jìnà sí ló fẹ́ dáa pàtàkì lọ èyí tó a ti pé yóò lọ yóò lọ change nature nítorí pé bọ́lọ̀ bá ti dá wa ó dá púpọ̀ pàtàkì jùlọ ká máa fẹ́ fi irun ju àwọn káfìrí pé bí irun àwọn ìbò ti ní tèmi náà kí tèmi náà orí bẹ́ẹ̀ sọ wọ́n ní káwọn máa jọ wọn tó wà ní tìmọ́tì sàṣẹ́bà àbí kọ́wọ́mí fọwọ́ mi nìhùn sọ káwọn máa fi káwọn máa fi ṣe sí ju àwọn káfìrí gbàtọ́ lọ́wọ́ ti ní kí irun tó wá rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀ká rẹ̀ fi irun sí ká kó lè bá àrọ̀ àbí kó lè bá àṣẹ tó lè bá tó ń ṣe kí ní ó wà òkè bẹ́ẹ̀ bọ̀tí wàá jẹ́ yóò fi akọ́ìlì kán bẹ́ẹ̀ kán máa wọ irun rẹ bẹ́ẹ̀ bí irun èbó ni tí ìrè ti ṣe èbó so kò bá wọn bẹ́ẹ̀ Allahu ta'ala alami sọ àwọn. oníbèrè ni kí ni àwọn àmì téèyàn lè fi dá àwọn oníṣúfì mọ̀ téèyàn fi lè jìnà sí àwọn aburú tí wọ́n bá ń ṣe then wọ́n tún béèrè pé àwọn gbọ́n bí wà á ti kàn sí pé ọlọ́run gangan fúnra rẹ̀ ló kọ́kọ́ kírun sí ànábi sallallahu alaihi wasallam ló kọ́kọ́ kírun sí ilá ṣé lóòótọ́ ni. wọ́n ní kí ni àmì tábí dá àwọn onísúfí mọ̀ níbi ọ̀rọ̀ sísọ ẹ̀dá wọn mọ̀ nígbà tí ẹ bá ti sọ pé ànábi sọ báyìí àwọn oníṣẹ́wù sọ báyìí bákan náà níbi àwọn sẹ́tí máa ń ṣe gbogbo àwọn tó máa ń ṣe síkìrì lápapọ̀ tó máa ń síkìrì ń jẹ̀ mọ́ lápapọ̀ gbogbo wọn súfì náà ni wọn gbé ẹjẹ́ kóra wájú àwọn sọ̀tà àwọn tó lélẹ́yìí wọ́n lé nìkan sọ pé ọlọ́run gan lọ́kọ́ kí wọ́n sálábì la ọ̀rọ̀kọ́rọ̀ ni o ọ̀rọ̀kọ́rọ̀ gbáà ni tí ó yẹ kí mùsùlùmí máa sọ ayé àtàtì lọ gbọ́yé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi so kò yẹ túmọ̀ rárá tí bá lọ́wọ́ àwọn tafasir tó lálàáfíà ẹ̀ lè nǹkan tó bẹ́ẹ̀ sọ ọlọ́run kí wọ́n sálábì la o wallahu ta'ala a'lam sawab. wọ́n ní ṣé èèyàn lè kírun lẹ́yìn ìmáàmù tí máa ń tẹ̀yìn pẹ̀lú àbí èèyàn lè mọ̀ bóyá ìmáàmù ya ń tẹ ìpẹ́ àbí kò tẹ ìpẹ́ téèyàn lè kírun lẹ́yìn ìmáàmù téèyàn mọ̀ tí ń àbí ìmáàmù téèyàn mọ̀ pé ń tẹ ìpẹ́ àbẹ́yẹn kàn rò ó pé á ìmáàmù yóò mọ̀ tẹ ìpẹ́ ìbéèrè ni pé tá kí n lè imamu ti ìmáàmù tí o. so àmọ̀dájú àlìyàkín ìmọ̀ òun làwọn fi ṣe tábà ń ṣe tábà ní àmọ̀dájú bẹ́ẹ̀ àgbọ̀rọ̀ doubt so pẹ̀lú doubt yẹn kò lè ní ká má kírun lẹ́yìn rẹ̀ àbí tábà mọ̀ pé ó tẹ̀ pẹ̀lú tọ́ wallahu ta'ala alam sọ. oníbèrè yìí ní ṣé bàbá yẹn tí èyí ṣe alùsùn se o ó ní agbára láti fìyàn lọ́kọ̀ọ́ bàbá wa tí ó kì í ṣe hálù súnà só lágbára láti fi alọ́kọ bẹ́ẹ̀ ni tí ìbá ti káfìrí a bàbá ẹ tí ó ṣe hálù súnà ẹ nífẹ̀ẹ́ gbẹ̀fẹ̀ rí o lókun àti àbúrò kó nǹkan tí nǹkan tó kó tó bá kó sí nǹkan tó lè sàn ní káfìrí nìkan ló kù sonísókí tí bàbá wa wá ṣe hálù ó lè fi wá so àwọn kọ̀wárìṣ àwọn náà ń gbà pé ẹni tí ó ti ṣe nǹkan táwọn ń ṣe òun ni káfíìrì so àwọn olùkọ́ ọmọ lọ́wọ́ rẹ̀ sókè máa ń dúró àkídà bẹ́ẹ̀ wallahu ta'ala alam sọ. oníbèrè yìí ó ní ṣé èèyàn lè ṣiṣẹ́ télọ̀ tí ó máa rán oríṣiríṣi style fún àwọn èèyàn. ok ṣé kéèyàn máa ṣiṣẹ́ kéèyàn máa ya fọ́tò télẹ̀ yẹn dáa then irú táwọn télọ̀ náà tó máa ya tó máa rán táyà oríṣiríṣi fáwọn èèyàn. kéèyàn máa ṣiṣẹ́ kó máa ya picture tó yẹ pé nǹkan tó lẹ́mìí ni haram ni kéèyàn máa ya anabi sallallahu alayhi wa sallam ẹ̀ṣẹ́ gbọ́rọ̀ fa ó ní kullu musawwirin fi nnar gbogbo ẹsẹ máa ń ya píṣọ nǹkan tó lẹ́mí ànábì ni yóò wọ ọ̀nà ọlọ́wọ́n ba sòkò lẹ́tọ̀ ṣé a lè wé télọ̀ tí ń rán aṣọ àwọn aṣọ táwọn yẹn máa ń rán nísìnyí tí ń rán yẹn a wé a ní kò ní torí pé àwọn òun bóyá bóyá yóò lò jáàbù kò lò jáàbù gẹ́gẹ́ ti nísìnyí so gbogbo sáà ni wọ́n bá mú wa fún wa àyàfi dàbí náà eré ya kọ́dà mi bá lò jáàbù gan-an wọ́n fi so gbogbo àwọn sẹ́ǹsì tí sábà ti mú wá fún wa àwọn ọmọ fún àyàfi tá a bá sọ pé ẹni yìí ọmọ gan ni ibi sábúrú ni ha alẹ́bíjáde pé irú aṣọ rẹ̀ àlẹ́gbà táwọn afọ ìṣòro fẹ́ wọ̀ bóyá alẹ́ máa ń torí pé bóyá bó ti wá bá wa pé irú ẹ̀ náà ló tún wọ̀ so yẹn lè ṣí bá wọn wallahu ta'ala a'lam sọ̀rọ̀. alhamdulillah adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ti ní kí a parí program fún èmi àbẹ̀ ọlọ́run kó bá a san àwọn àfáàwà náà ní ẹ̀san tó pọ̀ àwọn àfáàwà tí wọ́n bá wa sọ̀rọ̀ látàárọ̀ àwọn náà ni imam fatima mosque ní òpó màlúù ní ìlú lọrin tí ọlọ́run kó bá wa san wọn ní ẹ̀san tó pọ̀ àwọn sheikh wa ali tawa àwọn àti àwa síbi lónìí kí a ní sùúrù díẹ̀ tá a bá ti parí program tán ètò wà fún kíní ráìsì tí ẹrù ọlọ́run kan tó gbé kalẹ̀ pé kí a pín fún àwọn tí ó bá wá kí ọlọ́run kò ṣe ní ọ̀run kó bá san àwọn ẹrù ọlọ́run náà kó bá san ní ẹ̀sùn olóore so subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha anta nastaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa